ta ni Jésù nítorí àwa kò wàásù àwa tìkára wa bí kò sí Kristi Jésù Olúwa àwa tìkára wa sì jẹ́ ẹrú Kọ́ríńtì kejì orí kẹrin ẹsẹ̀ karùn-ún mo yà ìwé kékeré yìí sí olùkà o ṣeun fún gbígbà mí láàyè láti pín pẹ̀lú rẹ nípa Jésù Kristi mi ò ní ìtọ́ni kankan nínú Bíbélì bẹ́ẹ̀ ni mi ò mọ ibi tí mo dúró sí lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ìsìn àmọ́ ọmọlẹ́yìn Jésù ni mí mo sì nífẹ̀ẹ́ ìwé mímọ́ gbà mí láàyè láti pín díẹ̀ nínú àwọn èrò ọ̀rọ̀ ìṣáájú tí o bá ń béèrè ìbéèrè yìí ta ni Jésù nítòótọ́ ibi ìyanu ló wà. o lè máa bínú pẹ̀lú Ọlọ́run tàbí kó jẹ́ aláìnígbàgbọ́ nínú Ọlọ́run ni àkọ́kọ́ yìí. Tàbí o lè gbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n o ti fara pa. O lè jẹ́ Mùsùlùmí, Hindu, Buddhist tàbí ẹlẹ́sìn mìíràn. O lè wà ní ibi tí ó yàtọ̀ lápapọ̀ tí ìwọ pàápàá kò lè ṣàlàyé. Láì bìkítà ọ̀rẹ́ mi, bí ó ṣe rí lára tàbí ibi tí ó wà. Ọlọ́run Bíbélì láti ìwé àkọ́kọ́ títí dé ìwé tí ó kẹ́yìn kí ọ káàbọ̀ pàápàá rọ̀ ọ́ láti bẹ̀rẹ̀ pé ta ni Jésù. O lè ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí èmi kò lè ṣe àti pé èmi kò lè dáhùn. Lóòótọ́ ní ìwé kékeré yìí, mo wá sọ́dọ̀ rẹ ni, mo wá sọ́dọ̀ rẹ nìkan gẹ́gẹ́, gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú Jésù àti pé láti lè pín àwọn èrò díẹ̀ pẹ̀lú rẹ. Àwọn orísun mi ni ìgbàgbọ́ mi, Bíbélì àti ẹ̀mí Ọlọ́run. Mo gbàgbọ́ pé Bíbélì àkójọpọ̀ ìwé tàbí àkọkalẹ̀ mẹ́rìndínláàádọ́rin sixty six jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run mí sí gẹ́gẹ́ bí ohun rere tàbí òtítọ́ èyíkéyìí a lè ṣí Bíbélì lóòye sì lò ó kí a sì ṣiyèméjì bí ó ti wù kí ó rí láì ka àléébù èèyàn sí nínú lílo bíbélì ó sì jẹ́ orísun ìgbẹ́kẹ̀lé Ọlọ́run fún àwọn tó ń wá òtítọ́ aláìlábòsí. Àwọn ọkùnrin tí kọ́ ní ilé ni ó kọ́ kí ó lè rọrùn láti kà. Ọlọ́run kò fi ara rẹ̀ pamọ́ fún wà nínú bíbélì ó ti fi ara rẹ̀ hàn wá. jẹ́ kí n fọ̀ ní báyìí kí n fi àwọn ẹ̀rọ mi fún ọ lórí ìbéèrè tí ó ṣe pàtàkì jù yìí lọ ta ni Jésù ta ni Jésù bíbélì kò wá ní pé Jésù Kristi èyí tó túmọ̀ sí pé Olúwa ń gbàlà ni Ọlọ́run ní ìrísí ènìyàn Ọlọ́run sọ̀kalẹ̀ wá láti ọ̀run láti jẹ́ ènìyàn kí a lè mọ Ọlọ́run tìkára rẹ̀ kí a sì sòpọ̀ pẹ̀lú Ọlọ́run pátápátá Jésù ni Ọlọ́run nínú ara ó wá láti dárí ẹ̀ṣẹ̀ wa jì àti láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Èyí ni ẹni tí Jésù jẹ́ àti ìdí tí ó fi wá. Ìfihàn Bíbélì fún ara rẹ̀ sọ fún wa wípé èyí ni òtítọ́ tí kò ní òye. Kò sì ṣeé ṣe láti ní òye. A ò kàn lè lóye òtítọ́ yìí pé Ọlọ́run wọ ìrí ènìyàn láti gbà wá là. a kò lè gba èyí ó tóbi jù fún wa bẹ́ẹ̀ ni Bíbélì sọ fún wa pé òtítọ́ yìí irú òtítọ́ yìí àgbàyanu kì í ṣe èyí tí a ṣe láti bá ọkàn wa mu. Ìyá sọ fún wa wípé èyí ni òtítọ́ Ọlọ́run Jésù Kristi. Ó jẹ́ ẹ̀mí àti òtítọ́. Kò sì wá sí wá nípa òye ti inú ṣùgbọ́n nípa ìfihàn sí ẹ̀mí wa sí ọkàn wa. Tí ìwọ bi mí àti bi ọ̀pọ̀lọpọ̀, gbìyànjú láti gba Ọlọ́run tàbí mú un sí ọkàn rẹ ó lè le láti jẹ́ kí ẹ̀mí àti ọkàn wa gba ìyókù àwakọ̀ ṣùgbọ́n n ò mọ̀ ọ̀rẹ́ mi. Gbogbo nǹkan tó ṣe pàtàkì sí ọ nísìnyí ni ayé, ọ̀rẹ́, ẹbí, ayọ̀, ìfẹ́, àlàáfíà, ìdáríjì, àánú. Àwọn nǹkan wọ̀nyí kì í ṣe àwọn òtítọ́ ti inú ṣùgbọ́n ti ọkàn àti ẹ̀mí. Ní tòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ti jẹ́ kí ọkàn wa òye wa ṣe ìpalára tàbí bá òtítọ́ ọkàn jẹ́ bá òtítọ́ ọkàn jẹ́ tàbí ìbátan kan. Ǹjẹ́ o ti jẹ́ kí orí rẹ borí ọkàn rẹ? àtìlẹ́yìn náà wá láti kábàámọ̀ èyí bí? Tí Ọlọ́run bá wo inú ọkàn kékeré mi tàbí òye tí kò ní àsọtẹ́lẹ̀, yóò jẹ́ Ọlọ́run kékeré púpọ̀ ní tòótọ́ àti sọ fún wa nínú Bíbélì. Èmi ni Ọlọ́run, àwọn olùjọ́sìn rẹ̀ sì gbọ́dọ̀ máa jọ́sìn ní ẹ̀mí àti ní òtítọ́. Jésù tìkára rẹ̀ sọ nípa ọ̀rọ̀ àti ìfihàn rẹ̀ pé ẹ̀mí àti ìyè ni ọ̀rọ̀ mi. Ǹjẹ́ o ti ní ìmọ̀lára òtítọ́? Jésù bí ó ti ń jà sí ọkàn rẹ̀ ṣùgbọ́n lílu ilẹ̀kùn ọkàn rẹ̀ bí? ìfiránṣẹ́ Kristi. Ó wúni lórí gan bí Jésù ṣe rọ àwọn ènìyàn fún ìgbàgbọ́ wọn. Kò wá tí ó fúnni ní owó tàbí ọ̀rọ̀. Kò wá pàápàá láti dáhùn àwọn ìbéèrè ẹ̀kọ́ nípa ẹ̀kọ́. Ó sọ àwọn nǹkan bíi sí ẹnikẹ́ni tí ó ń gbé tí ó ń gbé kí ó wá sọ́dọ̀ mi kí ó sì mú un ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ àwọn ìṣàn omi ìyè yóò máa sàn láti inú wọn wá jésù béèrè bóyá ó ń gbẹ ń gbẹ wá ó sì ṣèlérí omi ìyè eléyìí kò bá ayé wa ojoojúmọ́ mu èyí kò bá èrò wa mu àti pé síbẹ̀síbẹ̀ ó ṣubú jinlẹ̀ ní sínú ẹ̀mí wa àti pé ó dàbí pé ó pàdé ìwúlò wa wà fún nǹkan díẹ̀ sí i. ṣe ìbéèrè Jésù yìí Ṣé ò ń gbẹ́ngbẹ́? Sọ̀rọ̀ pẹ̀lú ọkàn rẹ. Tàbí fún àpẹẹrẹ, Jésù yí padà sí ìjọ ènìyàn, ó sì béèrè pé, "Ǹjẹ́ ó rẹ ẹnìkan bí?" Àti lẹ́yìn náà ó ṣe ìlérí ìsinmi tí irú tí ó yàtọ̀. Jésù ṣe àwọn iṣẹ́ ìyanu ṣùgbọ́n ó ní ìdí pàtàkì fún àwọn iṣẹ́ ìyanu rẹ̀. Nígbà kan Jésù sọ fún ogunlọ́jọ́ ńlá pé ìdí tó ń fi ṣe iṣẹ́ ìyanu pé kí gbogbo wa lè lóòye pé òun lágbára láti dárí ẹ̀ṣẹ̀ jì Kò ṣe iṣẹ́ ìyanu láti mú kí ìgbésí ayé súnwọ̀n sí i fún àwọn kan fúngbà díẹ̀ ó ṣe àwọn iṣẹ́ ìyanu kí a lè rí agbára rẹ̀ láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Kí a sì kọ orúkọ wa sí ọ̀run. Nítorí náà kí ni ìfiránṣẹ́ rẹ̀? Báwo ni mo ṣe lè ní ìgbésí ayé yìí ìsinmi yìí omi ìyè? Wọ̀nyí nínú ẹ̀mí ẹ̀mí rẹ̀ ẹ̀mí mi. Níbi yìí, níbi yìí ni ìfiránṣẹ́ ti Jésù wá sí ayé gangan àti ti ara ẹni. Jésù wípé, èmi ni ìlẹ̀kùn. Ẹnikẹ́ni tí ó bá ti pa mí, ẹnikẹ́ni tí ó bá ti pa mí, tí ó bá ti pa mi bá wá, a ó gbàlà. Jésù kò kọ́ nípa Ọlọ́run. Jésù pè wá sọ́dọ̀ rẹ̀ láti mọ Ọlọ́run ohun tí ó jinlẹ̀ jùlọ tí ó ní nínú ìgbésí ayé rẹ̀ ní báyìí ni ẹnìkan, kì í ṣe ìkan tàbí ìmọ̀ràn kan. Ronú nípa rẹ̀ fún ìṣẹ́jú kan. Kí ni ohun iyebíye jùlọ fún ọ ní òpin ọjọ́ náà? ó dá ọ lójú pé ènìyàn ni. ọlọ́run jẹ́ kan náà ọlọ́run jẹ́ kan náà òtítọ́ tí ó jinlẹ̀ jùlọ tí ọlọ́run sọ ni òun fúnra rẹ̀ rẹ̀ ète rẹ̀ láti di ọkùnrin ni pé kí ìwọ àti èmi lè ríra kí ìwọ àti èmi lè ríran ní ti gidi. kí a fọwọ́ kàn án kí a sì mọ̀ ọ́n. Kódà orúkọ kan tí wọ́n fún Jésù ni Ìmánúẹ́lì tó túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú wa. Jésù Ọlọ́run bí ènìyàn wá kí ó lè wà pẹ̀lú wa ní báyìí àti láéláé. Ṣé o fẹ́ láti mọ Ọlọ́run tìkára rẹ̀? Ìgbàgbọ́. Jésù pè wá níjà láti ní ìgbàgbọ́ nínú rẹ̀. Èyí ni ìkésíni rẹ̀ nígbà tó wà pẹ̀lú àwọn ènìyàn. Wọ́n sì lè rí i. Bí wọ́n bá lè rí i, kí nìdí tí gbogbo ènìyàn fi ń tẹnu mọ́ lórí gbígbà á gbọ́? Nǹkan méjì ló ṣẹlẹ̀ sí mi nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí. One, ọ̀rẹ́ òtítọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ǹjẹ́ o ti ní ọ̀rẹ́ kan tí a pè tí kì í ṣe fún ọ? Ènìyàn yìí rí àti àti pàápàá jẹ́wọ́ rẹ̀ nígbàkúùgbà tí o bá wà ní àyíká ènìyàn yìí ní ìbátan pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n wọn kò gbàgbọ́ nínú rẹ̀ wọ́n ti pa apá kan kan ti ọkàn wọn sí ọ̀gángán. ṣé o lè ní ìbátan sí mọ̀lára yìí ìrírí yìí ni ìbátan. Jésù wa Ọlọ́run nínú ẹran ara láti wà pẹ̀lú wa. Orúkọ rẹ̀ gangan Emmanuel túmọ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wa. Jésù ò kàn fẹ́ kó o mọ̀ yìí. Ó wá láti ní ìfẹ́ ìbátan ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀. Ìgbàgbọ́ nínú ọkàn mìíràn. Ìgbàgbọ́ nínú ọkàn mìíràn jẹ́ ẹ̀jẹ̀ ìgbésí ayé ti ọ̀rẹ́ tòótọ́. Jésù wípé mo ti ń pè ọ́ ní ọ̀rẹ́ mi. Jésù tún sọ wípé kò sí ọ̀nà tó tóbi jùlọ tí ọ̀rẹ́ kan lè gbà fi ìfẹ́ rẹ̀ hàn ju fífi ẹ̀mí ara rẹ̀ rúbọ nítorí ọ̀rẹ́ òun. Ìkejì, láti wọ kì í ṣe láti gbàgbọ́. Nígbà tí Jésù wà ní ayé yìí ọ̀pọ̀lọpọ̀ lórí agbára rẹ̀ ṣùgbọ́n wọn kò gbàgbọ́ nínú rẹ̀ bóyá ìwọ gẹ́gẹ́ bí èmi nígbà mìíràn lè fẹ́ tàbí kí o tilẹ̀ sọ pé bí mo bá ti lè rí Jésù ní ti bí mo bá ti lè rí Jésù ní ti gidi òótọ́ ibẹ̀ ni pé ó pọ̀ jùlọ àwọn tí wọ́n rí nínú ẹran ara tí wọ́n sì rí àwọn agbára iṣẹ́ ìyanu rẹ̀ ni kò gbàgbọ́ ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ó ṣe àwọn iṣẹ́ ìyanu àwọn ènìyàn máa ń kojú ìjà sí i. nígbẹ̀yìn gbẹ̀yìn ní pàápàá gbogbo ẹni tí ó rí i àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá a rìn wọ́n gbádùn iṣẹ́ àti àti iṣẹ́ ìyanu. yàlà dìtẹ̀ mọ́ ń tàbí kí o sì sílé wọ́n wọ́n pa ní ìmọ́lẹ̀ òwúrọ̀ láàrin gbogbo àwọn tí wọ́n rí. nítorí náà Jésù pè wá sí ìgbàgbọ́ sí ìgbàgbọ́ kì í ṣe sí ojú nígbà tí ènìyàn rí i ó pa á a kò lè gbẹ́kẹ̀lé ara wa láti tẹ̀lé àti jẹ́ olótìtọ́ sí ohun tí a rí pẹ̀lú ojú wa a lè jẹ́ adúróṣinṣin fún ìgbà díẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn sí rí. Ṣùgbọ́n ní àkókò kan ojú wa, èrò inú wa, ọkàn àyà wa yóò rẹ̀wẹ̀. A ó sì ní, a ó sì ní, a ó sì ní tẹ̀lé, a ó sì ní tẹ̀lé. A tilẹ̀ lè kó bí ara sí òun tí a rí tí a sì fẹ́ rí jésù sọ fún tómásì ọmọ ẹ̀yìn rẹ̀ alábùkún ni fún àwọn tí ó gbàgbọ́ láàyè ti rí ní ayé yìí jésù fẹ́ kí a rí pẹ̀lú ojú ọkàn wa kí a sì gbàgbọ́ ìyẹn ni gbà á tẹ̀lé gbọ́ràn ìjọsìn jésù fẹ́ ìbáṣepọ̀ gidi pẹ̀lú rẹ ọ̀rẹ́. Ní ọjọ́ kan, a ó yọ́ kọjá sínú ògo, níbi tí ojú wa yóò jẹ́ mímọ́ tí ọkàn wa yóò dúró, àti pé a ó yóò rí ní ojúkójú, Ṣùgbọ́n ní báyìí, ìpè ni a ó, a ó yọ́ rí ní ojúkójú. Ṣùgbọ́n ní báyìí, ìpè ni sí ìgbàgbọ́. ṣé o lè lérò pé o ń rí Jésù pẹ̀lú ojú ti ọkàn rẹ? Ìṣúra Kí ló dé tí Jésù fi lè láti rí àti láti gbàgbọ́ nínú? Kí ló dé tí gbogbo ayé wọn kò fi gbọ́ nípa Jésù tàbí gbàgbọ́? Nígbà tí mo kà nípasẹ̀ ìwé mímọ́, ó yà mí lẹ́nu bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́. Láti ìbẹ̀rẹ̀ ayé, bí ó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ènìyàn ní dọ́gba. Àwọn kan mọ Ọlọ́run, àwọn mìíràn kò sì mọ̀. Èyí jẹ́ àti pé kò ní ṣeéṣe fún wa láti ní òye láti ro èrò láti ṣàlàyé. ohun kan náà gan-an ló rí nígbà tí jésù rìn lórí ilẹ̀ ayé tó ń wàásù tó sì ń ṣe iṣẹ́ ìyanu. àwọn kan wọlé níwájú rẹ̀ wọ́n ní ìwọ ni olúwa àwọn mìíràn ń fojú tẹ́bẹ́lú rẹ̀ wọ́n kẹ̀gàn wọ́n kẹ̀gàn rẹ̀ wọ́n sì ń pe àṣẹ rẹ̀ níjà báwo ni èyí ṣe lè jẹ́ báwo ni ẹnìkan ṣe lè wo Kristi kí ó sì rí Ọlọ́run kí ẹlòmíràn sì wo Kristi nígbà kan náà kí ó sì rí ènìyàn lásán èmi kò lè ṣe àlàyé yìí ṣùgbọ́n Ọlọ́run tí mo ti rí ní gbogbo ìgbésí ayé àti ẹ̀kọ́. Jésù wípé ó fi ara rẹ̀ hàn ní ọ̀nà jíjìn àti ìdákẹ́jẹ́. Ní jìnnà àti ní ìdákẹ́jẹ́, nígbà tí ènìyàn kan rí Jésù ní tòótọ́ fún ẹni tí ó jẹ́ Ọlọ́run pẹ̀lú wa ìfihàn náà dé ọkàn ènìyàn náà ó sì yí wọn padà láéláé. ṣùgbọ́n nítorí pé ìfihàn yìí ìjìnlẹ̀ àti mímọ́ àti ìdákẹ́jẹ́ ó kọjá púpọ̀ jùlọ wà láìsí àkíyèsí láéláé. ariwo púpọ̀ àti ìfẹ́ lórí ayé ni ìdààmú wa pé àwọn ohun tí ó jinlẹ̀ tí Ọlọ́run kan sàn kọjá wa. Jésù pa àkàwé kúkúrú kan láti fi ṣàkàwé òtítọ́ yìí. Ó ní ìjọba ọ̀run dàbí ìṣúra tí a sìn sínú ọkọ̀ nígbà tí ọkùnrin kan sì rí i ó tún fi pamọ́. àti nínú ayọ̀ rẹ̀ ó lọ ta gbogbo ohun tí ó ní ó sì ra ọkọ̀ náà. ǹjẹ́ o rò pé Jésù jẹ́ ohun ìṣúra tí ó bẹ̀rẹ̀ sí tí ó bẹ̀rẹ̀ sí rí. ṣùgbọ́n pé ó pọ̀ àwọn ènìyàn tí ó yí ọ ká kò lè rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn tí ó yí ọ kò lè rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àwọn ìtàn tí Jésù jẹ́ aláràgbà yìí dá. A sọ fún wa pé gẹ́gẹ́ bí Ọlọ́run ó wá láti dá wa nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ wa àbámọ̀ wa. Ó mọ àwọn tí ó jinlẹ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ wa nígbà gbogbo fi ń pa ọ̀nà ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ̀jẹ̀ gan-an orísun ìwàláàyè ènìyàn gan-an. Níbi tí ìwà ìkà bá wà, níbi tí àjálù bá wà, níbi tí ikú bá wà, gbogbo wa ní ọwọ́, wa bóyá tara tàbí láìṣe. À ń gbé nínú ayé kan tí a gbé kárí ìfiniṣẹrú àti ìlòkulò. Gbogbo wa sì ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ tàbí kí a ti jẹ àwọn ẹrú tí wọ́n, tí wọ́n jí gbé tí ó ní ènìyàn ní ẹ̀jẹ̀, wọn. Ó jẹ́ òtítọ́ àìṣe àti kò rọrùn. Ṣùgbọ́n ìtàjẹ̀ sílẹ̀ wa ní ìpìlẹ̀ òkùnkùn àgbáyé wa àti ìyapa wa lọ́dọ̀ Ọlọ́run. Nítorí náà Jésù wá ó sì ń fẹ́ láti gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti òkùnkùn yìí ó fẹ́ dá wa nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti jìyà àti ohun tí a ti ṣe. Ó fẹ́ wo gbogbo ẹ̀mí gbogbo ọkàn àti ilé tí à ń gbé lè san kí ó sì mú padà bọ̀ sípò. A sọ fún wa pé Jésù ṣí ọ̀nà fún ìràpadà àti ìdáríjì yìí ní ọ̀nà ìyanu ti ọ̀nà ẹ̀mí. Jésù mú ẹ̀ṣẹ̀ wa sínú ara rẹ̀ àti ara ó sì kú pẹ̀lú rẹ̀. ẹsẹ̀ kan nínú bẹ́ẹ̀lì sọ lọ́nà yìí pé sọ lọ́nà yìí pé ó di ẹ̀ṣẹ̀ fún wa. Jésù gba ẹ̀ṣẹ̀ mi àti ìtìjú lórí ara rẹ̀ àti lẹ́yìn náà kú pẹ̀lú rẹ̀. Lẹ́yìn tí ó ti kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi, Jésù jíǹde kúrò nínú òkú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mi kò padà pẹ̀lú rẹ̀. Ó fi ẹ̀ṣẹ̀ náà sínú sílẹ̀ sínú ibojì. Bẹ́ẹ̀ ni, Jésù gba ẹ̀ṣẹ̀ mi, ó kú pẹ̀lú rẹ̀. Ó sì padà wá pẹ̀lú ìdáríjì nìkan àti ayé tuntun fún mi. Ẹ̀ṣẹ̀ alágbára kan nínú Bíbélì ṣàpèjúwe rẹ̀ bí èyí. Ẹ̀jẹ̀ Jésù sọ ọ̀rọ̀ tí ó dára ju ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ wa lọ. Fún ìdí èyí, nígbà tí a bá gbàgbọ́ nínú Jésù tí a sì gba ìdáríjì rẹ̀, a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ẹ bọ rẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù. Ṣé o fẹ́ kí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀? Ẹ̀mí Jésù wà láàyè, ó jẹ́ ti ara, ó sì wà ní ọ̀run. Ní ọjọ́ kan, ó lè pàdé rẹ ní ojúkojú. Ṣùgbọ́n nígbà tí Jésù ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun máa tó kúrò ní ilé ayé kí òun sì lọ sí ọ̀run, ó sọ fún wọn pé ó sọ fún wọn pé kí wọ́n yọ sí èyí kí wọ́n yọ̀ sí èyí kí wọ́n má ṣe banújẹ́ nítorí èyí túmọ̀ sí pé ẹ̀mí mímọ́ yóò wá bá wọn yóò sì wà nínú wọn ṣé o rí nígbà tí Jésù wà lórí ilẹ̀ ó wà ní ìrísí ènìyàn nìkan tí Jésù bá wà ní abúlé kan ó túmọ̀ sí pé kò sì ní òmíràn. Bí Jésù bá ń gbé ọwọ́ àlàáfíà lé ọkùnrin kan, ó túmọ̀ sí pé kò fi ọwọ́ àlàáfíà lé òmíràn, lé ẹlòmíràn. Ó wà ní ìrísí ènìyàn. Nítorí náà ni ó pín òpin nínú ayé àti àkókò gẹ́gẹ́ bí àwa. nígbà tí Jésù gòkè lọ sí ọ̀run ẹ̀mí Jésù gan ẹ̀mí mímọ́ ni a ti tú jáde nísinsìnyí lórí gbogbo ilẹ̀ ayé èyí túmọ̀ sí pé ènìyàn àti àlàáfíà Jésù lè wà ní gbogbo abúlé àti lórí ọkàn àti ilé gbogbo ènìyàn ní àkókò kan náà ó túmọ̀ sí wípé Jésù lè máa gbé nínú wa gan. kì í ṣe pé kákan máa rìn lẹ́gbẹ̀ẹ́ wa. ní báyìí tí Jésù parí iṣẹ́ rẹ̀ lórí ayé tó kù ó sì tún jíǹde láti fún wa ní ìdáríjì àti iyì ayérayé. Ó ń gbé ní ti ara ní ọ̀run. Ó sopọ̀ pẹ̀lú rẹ báyìí nípasẹ̀ ẹ̀mí mímọ́. Nígbà tí a bá ń gbàgbọ́ nínú Jésù, ó wá sí wa nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ ó sì ń gbé inú ọkàn wa ọkàn wa ẹ̀mí wa ọlọ́run pẹ̀lú wa. ṣé o fẹ́ láti gbàgbọ́ nínú Jésù àti kí o ní ẹ̀mí mímọ́ rẹ̀ nínú ọkàn àti ayé rẹ? Ìfìwépè Jésù wí pé èmi ni ilẹ̀kùn Ẹnikẹ́ni tí ó bá ti ipa mi bá wá a ó gbàlà. Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹrin. Ṣé o fẹ́ láti pe Jésù sínú ọkàn àti ìgbésí ayé rẹ báyìí? Èyí jẹ́ ìpinnu ti ẹ̀mí àti nífi ẹ̀mí rẹ fún Jésù ìwọ yóò ní ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ àti ìyè àìnípẹ̀kun. Ní àkókò tí o wà láti mọ Jésù, ìwọ wà ní ọ̀nà tuntun àti ọkàn tí ó jẹ́ dídán nígbà, dídán nígbà gbogbo tí, nígbà gbogbo ti di ìmọ́lẹ̀. Ìwé òwe orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún. èyí ni bí ó ṣe lè sọdá àfàárà láti ikú sí ìyè báyìí kí o sì mọ jésù àwọn nǹkan pàtàkì méjì méjì wà láti ṣe. bó ṣe bó ṣe bó bó ṣe tó àwọn yìí nísàlẹ̀ ni. lẹ́yìn náà mo ti kọ àdúrà tí o lè kà tí o lè kà àti gbàdúrà láti inú ọkàn rẹ. Àkọ́kọ́, ìrònúpìwàdà ìrònúpìwàdà ti ẹ̀ṣẹ̀. Ìwọ yóò, ìwọ yóò nílò láti ronúpìwàdà ti ẹ̀ṣẹ̀ rẹ. Bẹ́ẹ̀ ni èyí jẹ́ ìgbésẹ̀ líle ṣùgbọ́n ọkàn tí Jésù pé fún o nílò láti pinnu ní báyìí pé pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, ìwọ yóò yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ nínú ìgbésí ayé rẹ. Ìfẹ́ ọwọ́, ìfẹ́ owó, ìfẹ́kúfẹ̀ẹ́, ojúkòkòrò, àìṣòótọ́, ìṣekúṣe, panṣágà àwòrán oníhòòhò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ jẹ́ ìpinnu ọkàn àti ní àkókò púpọ̀ ó yẹ kí a rí ní ìgbésẹ̀ ayé àti ilé rẹ̀. àwọn nǹkan lè wà tí o nílò láti gé kúrò ìbá sọ̀rọ̀ jù dànù jù dànù pa á fìfúnni. Tí o bá pinnu báyìí láti ronúpìwàdà kí o sì padà èyí tí ó túmọ̀ sí ìrònúpì ìrònúpìwàdà. Ó dojú kọ ni ìtọ́sínà ìtọ́sọ́nà tí ó tọ́ fún ìgbésẹ̀ tí ó ń bọ̀ yìí. Èkejì, ìgbàgbọ́ nínú Jésù Kristi. A sọ̀rọ̀ lókè pàtàkì àti òtítọ́ ti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ ní èyíkéyìí ìbátan gidi. Jésù pè wá láti gbàgbọ́ nínú rẹ̀. Jésù pè wá láti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí kí a sì sọ̀rọ̀ ìkéde ìgbàgbọ́ nínú rẹ̀. Bó ti kọ àdúrà kan ní ìsàlẹ̀ tí ó lè ṣe é ní tirẹ̀. Àdúrà náà gbọ́dọ̀ dìde nínú ọkàn rẹ, gbọ́dọ̀ jẹ́ òtítọ́. tí o bá fẹ́ ronúpìwàdà ti ẹ̀ṣẹ̀ rẹ tí o sì fẹ́ tí o sì fẹ́ fi ìgbàgbọ́ rẹ sí Jésù Kristi ní àkókò yìí òun yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ sí ọkàn rẹ dárí ẹ̀ṣẹ̀ rẹ jì yóò sì kọ orúkọ rẹ sí ọ̀run àdúrà ẹ̀yin jésù olúwa mo dúpẹ́ tí o fẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ tí o kú fún ẹ̀ṣẹ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìdáríjì àti ìyà ìnípẹ̀kun lónìí mo ronú pìwàdà ti ẹ̀ṣẹ̀ mi. E mo sì fi ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé mi lé ọ. Mo béèrè pé kí o dárí ẹ̀ṣẹ̀ mi kí o sì tú ẹ̀mí mímọ́ rẹ sínú mi. O ṣeun Olúwa fún ìdáríjì mi. Ẹ ṣeun Jésù Olúwa tí o gbà mí là. Ràn mí lọ́wọ́ nísinsìnyí láti jẹ́ olóòtítọ́ àti tẹ̀lé ọ ní gbogbo ọjọ́ ayé mi títí èmi yóò fi rí ọ lójúkojú ní orúkọ Jésù ni mo gbàdúrà àmín. ìgbésí ayé tuntun. tí o bá ti gbé ìgbésẹ̀ ti ìgbàgbọ́ nínú Jésù o ti wà ní ìfipamọ́ o ti ní ìdáríjì o jẹ́ ẹ̀dá tuntun èyí ni òtítọ́ Ọlọ́run èyí ni ìfiránṣẹ́ ti Jésù gẹ́gẹ́ bí onígbàgbọ́ tuntun ó ṣe pàtàkì gan-an pé kí o bẹ̀rẹ̀ sí ka bíbélì lójoojúmọ́. kí o sì máa lo ìṣẹ́jú díẹ̀ nínú àdúrà pẹ̀lú Jésù. Ó tún ṣe pàtàkì gan-an pé kí o darapọ̀ mọ́ ìjọ Kristẹni rere kí o lè dàgbà nínú ìgbàgbọ́ rẹ àti nínú ìtìlẹ́yìn àwọn onígbàgbọ́ mìíràn. tí o kò bá ní bíbélì mo dábàá wíwá kó o wá láti rà tàbí yáwò wá lórí ayélujára tàbí ní àwọn ilé ìtajà ìwé. Wá lórí ayélujára tàbí ní àwọn ilé ìtajà ìwé. ohun tí mo máa ń ṣe ni kíka ìpín kan ní ọjọ́ kan. Bóyá bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Lúùkù àti lẹ́yìn náà tẹ̀síwájú kíkà. Wá ìjọ tí ó dára tí ó ṣe gbẹ́kẹ̀lé. Gbàdúrà kí o sì béèrè lọ́wọ́ Jésù Olúwa láti darí ẹ ní ìpinnu yìí. Bèèrè fún ìmọ̀ràn ilé ìjọsìn láti ọ̀dọ̀ onígbàgbọ́. Tí o mọ̀ tí o sì gbẹ́kẹ̀lé. Rí i dájú pé wíwá sí ilé ìjọsìn lẹ́ẹ̀kan ní ọ̀sẹ̀ jẹ́ pàtàkì. ẹbọ jẹ́ pàtàkì ẹbọ sí Olúwa. O lè ní láti yí àwọn nǹkan kan padà nínú ìṣètò rẹ àti pàápàá àwọn ìnáwó rẹ láti jẹ́ kí èyí ṣẹlẹ̀. Olúwa yóò bùn ọlá fún ọ fún èyí. Èmi yóò fẹ́ láti gbọ́ láti yín. Tí o bá ti ṣe ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí nípasẹ̀ ojú ọ̀pọ̀ wẹ́ẹ̀bù, nípasẹ̀ ojú ọ̀pọ̀ wẹ́ẹ̀bù mi ní ojú ìwé àtẹ̀lé, fi ìmọ̀lé ránṣẹ́ sí mi kí o jẹ́ kí n mọ̀ èmi yóò yọ̀ pẹ̀lú rẹ èmi yóò sì gbàdúrà fún ọ. Bùkún fún ọ arákùnrin mi arábìnrin mi. Títí a ó fi pàdé ara wa ní ènìyàn ní ìpàdé ìdílé. Ọlọ́run bùkún dáàbò bò ọ́ àti rere fún ọ ní orúkọ Jésù.

kí ó mú kí ojú rẹ̀ tàn sí ọ kí ó sì ṣàánú rẹ olúwa yí ojú rẹ̀ sí ọ ọ̀dọ̀ rẹ yóò sì fún ọ ní àlàáfíà. Number six, twenty-four to twenty-six.